Corre. lé mọ́lé mo ní kẹjọra lé mọ́lé o. ìjà ló dé torí dọ̀wẹ́ o. olólùfẹ́ jọ ká jọ gbọ́ra wáyé èmi tìrẹ gbọ́ ti tèmi o. jẹ́ ká sọ wọ́pọ̀ ayé wa lè dùn bí oyin o kórí bá wa ṣe kárówó jàyè kárọ́nà gbégbá o àníkù owó àníkù ọlá káwa ṣáàtì lọ. olólùfẹ́ súnmọ́ bí olólùfẹ́ jẹ́ kájọ́ olólùfẹ́ súnmọ́ bí oní tèmi jẹ́ kájọ́ pọ̀wọ́ ìfẹ́ kan mi fojú ìfẹ́ wo mi olólùfẹ́ má ṣe bá mi jà olólùfẹ́ tèmi ní tirẹ̀ kò kọ́. ọkọ rẹ. lọ́wọ́ oníkẹ́jọ kọ́lé mọ́lé oníkẹ́jọ ralẹ̀ mọ́lẹ̀ o. mọ́lé mọ́lé oníkẹjọra lẹ mọ́lẹ̀ wò. Fancy the Beatmaker.